الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين adáwọ́pẹ́ fún ọlọ́run ọba tó láàrin ká ó sọ àlùkò àlùkò àlùkò àlùkò àlùkò àlùkò àlùkò àlùkò Fatiha ó pàtàkì púpọ̀ bí mo sì lò kí ọmọ ọwọ́ àmọ̀ràn bí pàápàá jùlọ tó ṣe wípé súrà yìí nínú alámọ̀ pé ẹni kò lè fẹ́ra rẹ̀ ní mùsùlùmí òtítọ́ ọmọ tèmi fún un ẹni kò lè fẹ́ra rẹ̀ ní mùsùlùmí òdodo ó wá ti gbé lójúmọ̀ kan òdodo sọ́dọ̀ kan.

ọlọ́run ọba ọba tó láàrẹ ga ó sọ àpá àríkàlẹ̀ fún àdébà Muhammad sallallahu alaihi wa sallam jẹ́ bá ti wá máa lọ sí lókè ìgbà tó ká ẹ̀yẹ kí èèyàn lé pé ààrẹ mùsùlùmí òtítọ́ tó wá máa kéré jù ó kéré ọ̀pọ̀ èyí ó gbé ní ìgbà mẹ́tàdínlógún lójúmọ́ lẹ́ni tó bá jẹ́ mùsùlùmí òtítọ́ tó bá lè wípé sọ́ọ̀tù Fatiha yìí a bá mà á bó ti yẹ ká mà á yóò lapa nínú ìgbésí ayé wa yóò sì lapa nínú àjọṣepọ̀ wa pẹ̀lú ọlọ́mọ̀bọ̀ bàtọ́ làwọn ìgbà pàápàá jùlọ táwọn onímọ̀ sọ wípé gbogbo tọ́lọ̀ ọ̀rọ̀ ọba tọ́lọ̀ àríkà tó kó sínú àwọn àìkèrè bọ́yá ọ̀rọ̀ nípa mímọ́ lọ́lọ́fẹ́ bọ́yá ọ̀rọ̀ nípa ìdájọ́ òfin ẹ̀sìn bọ́yá ọ̀rọ̀ nípa ẹ̀san bóyá ọ̀rọ̀ nípa ọ̀nà táwọn ọmọ ènìyàn tá a kó sí gbogbo ẹ̀rọ kó sí lọ sọ́dọ̀ láti àbò sí kéde. lákọ̀ọ́kọ́ náà ọ̀yẹ̀ ká kọ́ lọ́kọ̀ sọ́dọ̀ Fátíhà bí ojú Al-Kùránì ṣe tóbi tó nínú súrà tó kúrú jùlọ wà. ṣùgbọ́n àlẹ́ mi tó yẹ wa pé kò sí súrà tó tóbi tó wájú ọlọ́wọ́ bá lọ́wọ́ Al-Kùránì. àlẹ́ mi ọ̀kẹ́ mi wọn wà lọ́wọ́ ọ̀sán lánàá. وصفه أبو سعيد بن يعلى رضي الله عنه عن ابنه لو علمنك أعظم سورة في القرآن عن ابنه وأن سورة تكتب بما القرآن الكريم وكان يدعى سورة ومن الحمد لله رب العالمين انا من السبع المثاني والقرآن الذي يؤتيه anabi sallallahu alaihi wa sallam ó ní asábà olùmọ̀sáání sóra yìí jẹ́bẹ̀ ìgbẹ́lẹ́ pé ọ̀kan nínú ọkọ̀ rẹ̀ ní alifatiha onáà ní jẹ́ asábà olùmọ̀sáání onáà ní jẹ́ ohun ìkọ̀án ọmọ ìdá èsì tó ń jẹ́ àsọ̀rà èyí pé anabi sallallahu alaihi wa sallam nínú àbí alùpùpù sí anabi ní ọlọ́wọ́ bá ní pé ọ̀sán kùsọ̀lá àbáyé ní wàbẹ́yìn àdùkù mo pín àsọlá sí méjì láàrin ìlú àti ẹrúsìn lórí pé tí ẹrú bá sọ pé àlùbẹ̀ lè lá ló kún ọ̀sẹ̀ pé ìgbà yóò kàn lè sọ̀rọ̀ àtúntẹ̀ ọ̀sán tó lọ́wọ́ sọ títí dé parí. sóra yìí sóra tó fà á ti hà lórí ti ṣe ìbẹ̀rẹ̀ àpò àlùbẹ̀ yìí bó ṣe kéré máa ń òun náà ní sóra tó tóbi jù nínú àpò àlùbẹ̀ yìí. yẹ́n bó ṣe jẹ́ wípé áyà tó tóbi jù nínú àpò àlùbẹ̀ yìí áyà wọ̀ ayatul kursi yìí ni aya tó tóbi jù ní Al-Qur'an gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé sura yìí náà ni sura tó tóbi jù nínú Al-Qur'an ìgbẹ́lẹ́ lẹ́yìn ìgbà náà nínú àwọn pàtàkì sura yìí suratul Fatiha onígbẹ́gẹ́ bá ti sọ lẹ́ẹ̀kan orígun ni nínú ọ̀run gbígbé ẹni tó yòówù tó bá kí òun tí ọ̀pá Fatiha kò ní orígun ni eléyìí ò ní kẹ́kọ̀ọ́ suratul Fatiha anabi sallallahu alayhi wa sallam ó pè ó pé á ah, òní súra tí yẹn máa fi ń táwò dá ẹni tí ọ̀gbádùn ó ṣe pé tí yẹn bá kà sí lára ọlọ́wọ́ tó sì kọ́ lára àfíà irú ẹ̀ sì ṣẹlẹ̀ láyé anabi muhammad sallallahu alayhi wa sallam tí nǹkan sáàyàn tí wọ́n ń wẹ́ni tí ó tọ́jú rẹ̀ káàkiri ó sì pé àwọn sábẹ́ anabi muhammad sallallahu alayhi wa sallam wọ́n ta fáátì àti lára rẹ̀ sí yà kò sọ̀rọ̀ bí fáátì pa sóra tó tóbi ìyẹn náà ló fà tó fi jọ́ jẹ́ wípé àìmọye nǹkan nínú àdádálẹ̀ lọ́rọ̀ wọn lẹ́nu àìmọye nǹkan nínú àdádálẹ̀ òun lọ́rọ̀ wọn lẹ́nu ẹ rí i pé nínú àwọn táwọn àmọ̀ láwùjọ wa ni pé tá a bá ṣàdúrà lọ tá a bá parí ẹ̀ kí ni wọ́n ní wọ́n parí ẹ̀ àlùfáàtì lórí ẹ̀já kan fáàtì à lọ́jà oríṣiríṣi fáàtì àní tó ń bẹ fáàtì àkọ́jọ fáàtì àgbáríkà yìí kò sì sí tí ò lálùbáríkà náà ọ̀rọ̀ lọ yorùbá láyé ò ti kìí wá sí pé alábàáṣiṣẹ́ àlùkùránì ẹ̀ oníwàjá àlùkùránì ní alábàáríkà tó àwọn èèyàn tó ní àìmọye àdádálẹ̀ tí wọ́n tún so mọ́ sọ́rọ̀ tó bá kàrà kò sí tó bá di wípé sóòrà yẹn sí sóòrà kékeré àwọn onímọ̀ wa wò wípé ọ̀dà sọ́rọ̀ tó bá kàrà sọ́rọ̀ tó bá kàrà kí ló dé tí wọ́n sọ bẹ́ẹ̀ kí ló dé tí wọ́n mo ti sọ fún wa ní nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ nítorí kí òun lọ́bẹ̀rẹ̀ àgbà ni òun lè bẹ̀rẹ̀ rẹ̀ àwọn mímu onímọ̀ ní sọ pé nítorí wípé òun ni àkọ́kọ́ súrà tó sọ̀kalẹ̀ ní dídínú àgbà lójú súrà àgbà ni máa ń sọ̀kalẹ̀ mújà zá àtàkì àtàkì rọ́bìsì rọ̀ bí kàlẹ́lì ọ̀là àkọ́kọ́ dé àkọ́kọ́ tó sọ̀kalẹ̀ ní àgbà ni kò sọ̀kalẹ̀ nípa inú òbí àìlànà ìrìnsánà máa làmúyà àlàmú tó sọ̀kalẹ̀ dé àkọ́kọ́ súwúrà tó wá sọ̀kalẹ̀ lódìdí ọ̀gbọ́n ní súwúrà yìí kọ́lọ̀kọ́ wọlá ìjọba rẹ̀ ẹnu tí a lè sọ mbẹ kọ́lọ̀kọ́ tó lé wa ó sì fi wá ṣàkóso rẹ̀ dáadáa. ọlọ́run fún ọba tó láàrin ká ó bẹ̀rẹ̀ súwúrà yìí pẹ̀lú bisimilayi rahman rahim. bisimilayi rahman rahim. ọlọ́run bá bẹ̀rẹ̀ sọ́rọ́ pẹ̀lú bisimilayi rahman rahim àwọn onímọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn sọ pé bisimilayi rahman rahim ó yẹ ká bẹ̀rẹ̀ níbi àwọn bíbélì mi ṣẹ̀tọ́ lọ báà nílò láti lọ nítorí wípé ẹnu kò wípé àwọn bíbélì mi ṣẹ̀tọ́ lọ ní ìlú sára àgbà á ẹnu sì kò wípé bisimilayi rahman rahim ara àgbà á nìyẹn ṣùgbọ́n jíjẹ́ ara alukur'an rẹ̀ ṣé òun lọ bẹ̀rẹ̀ gbogbo súra alukur'an ẹnu òkú lórí ilé yìí jíjẹ́ ara alukur'an rẹ̀ ẹnu kò wípé àyà kan nínú súrọ̀tù nàmúlì ni bí ara àyà kan bẹ̀ nínú omi sílẹ̀ ìmáà bá nínú omi sílẹ̀ ìláyọ̀ eléyìí ò sí lọ́pọ̀ tí ẹnu kò wípé àyà kan òun ni bísí ìláyọ̀ fún ọ̀nà ọ̀hìn níbi ọ̀ ara àyà kan ṣùgbọ́n ṣé gbogbo ẹ̀ẹ́dì gbogbo fún àkùrán ìta bá sí olábà bí sinmi láwọn ọmọdé wàá nígbà nígbà rọ àná ṣé àyà wàá ní níbi gbogbo bẹ̀rẹ̀ àkùrán ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn onímọ̀ oníṣìlá àti àkùsọ ìgbé ara ah, kìí ṣe ara àyà kìí ṣe ara gbogbo síwọ́n àkùrán ló jẹ́ sí wípé ọ wà níbẹ̀rẹ̀ rẹ̀ lọ́yẹ̀ àyà wàá ní lára ìmọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ní pé asábọ̀ ìmọ̀ sáà ní orin sọ́ọ̀tù ìfàtà sábọ̀ àyà ti mẹ́mẹ́ sábọ̀ àyà ti àyà méje tá a bá kà á ọ̀pọ̀lọpọ̀ ó sọ pé àníkà bísímìlà ọ̀pọ̀ oní òkùnkùn méje àwọn mi ó sọ pé àtúkà kà bísímìlà ọ̀pọ̀ oní òkùnkùn méje ṣùgbọ́n ìdòwì káwọn bàjẹ́ ìlà pẹ̀lú. ẹni tó lálàáfíà jù ní wípé bẹ́yìn àbá ka ọba ka bísímilá ọ̀hún ìmù níbẹ̀ ọ̀ka fátíhà pínu. tábà wá rí wípé tábà ebi alihamudulilayi làmọ́ ń lọ àyíkọ́ bísímilá àti lára rẹ̀ ni gbogbo márùn tí ọba kírun fún si lórí pé ara rẹ̀ ní stasọ́nà tó bá wá rí bẹ́ẹ̀ ó túmọ̀ sí wípé ara Al-Qur'ani Karim ní bismillahi rahman rahim yóò ti bí àkàndé ń dá súra sí súra lásán ó yẹ ká mọ̀ sí wọlé àbí ọ̀yẹ́ èyí tó bá wá rí bẹ́ẹ̀ bismillahi rahman rahim. bismillahi rahman rahim. bismillahi rahman rahim. sú ẹ̀ áyà kan tó tóbi lọ́pọ̀lọpọ̀ wa lè wòye pé ìṣúná àfọlọ́lọ́ ẹ̀yìn ìgbọ́ ẹ̀lú ìtumọ̀ sí wa ló tóbi tó bá ṣe wípé a mọ àdáadá ilẹ̀ táwọn èèyàn rọ̀ bóun nìkan èèyàn wọ̀ wípé èsì àyà kékeré ọ̀ràn táwọn èèyàn ti dá sí ìṣúná àfọlọ́lọ́ èèyàn ti dá sí ara wọn lọ́rùn látara rẹ̀ kò ṣeé kà tán tẹ́yà bá lé eléyìí wọn láàkà níbi eléyìí nìkan láti ṣe eléyìí nìkan láti ṣe láti ṣe ṣùgbọ́n ti bá wọn lọ. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ọlọ́run ọba ọba tó láàrin ká ó bẹ̀rẹ̀ alukur'an eléyìí tí ọba bí àwọn sàhábà nígbà Muhammad sallallahu alaihi wa sallam bí wọ́n ṣe to àwọn síwà rẹ̀ nígbà mi sí ìlànà nígbà Muhammad sallallahu alaihi wa sallam pẹ̀lú bisimilahi rahman rahim ìtumọ̀ bísímì láàyè ìtumọ̀ rẹ̀ ní pẹ̀lú orúkọ ọlọ́run àwọn méjì máa ń sọ wípé ní orúkọ ọlọ́run ṣùgbọ́n tó yẹ ká ti bẹ̀rẹ̀ títúmọ̀ rẹ̀ ó fi yé wa òun ni kákọ́kọ́ mọ̀ tí máa kí ni báà tó bẹ̀rẹ̀ rẹ̀ bísímì bísímì láàyè báà yẹn àràfi báà tó wà bẹ̀rẹ̀ fún ìtumọ̀ rẹ̀ tí ara tún yẹn lásán ṣe wà èèyàn lè tu nítu ìlànà tó lálàáfíà èèyàn lè tu nítu ìlànà tí ò lálàáfíà ìgbọ́n ń gbèrú pé máa ṣe jókòó mi lóríṣiríṣi eléyìí tó lálàáfíà àbẹ̀rẹ̀ àtùkù wa lọ́nà kó wọn láti rìn lọ́jọ́ sí wa láǹfààní bísímì tá à ń sọ bísímì láàrin tá à ń sọ. bísímì láà tá à ń sọ máa táwọn wíwọn lásán. ìtumọ̀ rẹ̀ ni wípé à ń ṣe ìṣẹ̀hánà ìtumọ̀ wípé èèyàn ń wá ìrànlọ́wọ́ èèyàn ń wá ìrànlọ́wọ́ bí ẹ̀ bá wípé bísímìlá ìtumọ̀ rẹ̀ ni pẹ̀lú

àwọn onímọ̀ ní pé a ní lè ṣe àkànfẹ́ bẹ́yìnà tẹ̀yàmọ́ ní wàlẹ̀mí a ní lè ṣe àkàn láàrin fífi orúkọ fífi wíwá ìrànlọ́wọ́ àti àlùbáríkà tẹ̀yàmọ́ ní wàtàbàmọ́ ní ẹ̀wọ̀n àtọ̀ àlùbáríkà ká tọrọ àlùbáríkà pẹ̀lú ọlọ́run àti ká fi ọlọ́run búra a ní lè ṣe àbẹ̀ téèyàn bá níbi ìlànà ìrànlọ́run ìdájọ́ tó bá lè yàn gbé làkúrà téèyàn bá fẹ́ fẹ́ búra wà láì tà láì fún mẹ́fì láì àbí àbí wà lẹ́sìn máa sọ́kọ̀ wà láì tà láì fún mẹ́fì láì tòbí láì láì tó gbà yẹ bí láì àbí báwo yẹn ti sọ̀rọ̀ téèyàn bá sọ pé bí láì tí ọba tó sì wò sí ṣé ń fúra ni àbí ń tọrọ nǹkan lọ́wọ́ ọlọ́run ọba tó la ń ka àdúrà ìyẹn ló fà á lóbi tó pé àwọn onímọ̀ sọ yìí pé báyìí ní sí àná àwọn ìrọ̀lọ́ eh, táwọn kan fẹ́ mú wa lórí rẹ̀ pọ̀ wọlé bismillahirrahmanirrahim. bismillahirrahmanirrahim. bismillahirrahmanirrahim tó bá rí bẹ́ẹ̀ tá má ti mọ̀ wípé à ń wá ràn lọ́wọ́ ọlọ́run bàbá tó là rẹ̀ ga pẹ̀lú ah, bá a àwa sọ wípé bísí ìlànà pẹ̀lú orúkọ ọlọ́run èwo nínú orúkọ ọlọ́run. sì bá ọ̀pọ̀ lọ ó kò jùlọ. ìyẹn ló fà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọdún káàdì náà mi ti rẹkọmẹ́ǹd wípé ká dárúkọ ọlọ́run sí mi láì lọ́sọ̀ lásán tá a bá fẹ́ ọ̀rọ̀ sí lásán kí ni ká sọ bisimilá tá a bá fẹ́ jọ kí ni ká sọ bisimilá bisimilá yìí lásán nítorí kí ni nínú èdè lágbáwá àyẹ̀wò fúnrọ́dún àyẹ̀wò náà tá a bá ti lè mú ọwọ́ wájú fúnrọ́dún ọkọ̀ sí ń kúrà tí èsì plural àwa ṣàfitì rẹ̀ nínú èdè lárúbáwá ọ̀gbìn àwọn gbogbo ọ̀rọ̀ nǹkan ní òkú sínú tí ẹ bá sọ pé bísímìlá tó bá dákẹ́ ìtumọ̀ àti kí wọ́n wá ìrànlọ́wọ́ pẹ̀lú gbogbo tí ń dó kọ́ náà ṣùgbọ́n tó bá ní bísímìlá ar-Rahman ar-Rahim ó kọ́ lọ́ mẹ́ta pé ní ìlú àwọn ọ̀rọ̀ ìrọ̀lá yẹn. bísímìlá ar kàbáyé bisimilayi rahman rahim tọ́dákẹ́ ọwọ́ àrànlọ́ pẹ̀lú ọlọ́ mẹ́ta àlọ́hu rahman rahim ìlú tó bá ní bisimilá tó ọba dákẹ́ gbogbo ọlọ́wọ́ tó náà lọ àtẹlẹ́ ìtọ́ ọmọ àtẹlẹ́ ìtọ́ ọmọ àtẹlẹ́ ìtẹ́jà kan ní ẹ̀dọ́ lọ́wọ́ lórí àwọn kan bẹ ní orúkọ ọlọ́wọ́ àtẹ́lẹ́ kankan ní ẹ̀dá àtọ̀mọ́ àwọn ìsàfáwọn kàwé ìgbìyànjú ìyàwó yìí ní ẹ̀yìn náà tó bá wá níbẹ̀ بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله pẹ̀lú orúkọ ọlọ́run kọ́ pàtó ra ẹ̀ka àwọn àrànlọ́wọ́ pẹ̀lú ẹ̀ ó yẹ ká tún sọ àwọn gbàgbọ́n náà ṣùgbọ́n ó lè bẹ́ẹ̀ sàfákàn náà ṣùgbọ́n wọn bẹ́ẹ̀ náà àyè bá ṣe náà wọ́n rà ìwé ti yẹ ìyá mi. àwa tí wọ́n ní nínú èdè lámbáwá tí èèyàn bá ti rí àyíjáàmú wẹ́lùmẹ̀tọ̀wọ̀ ní ìka tí ó fi nǹkan jáàmù ìyá wẹ́lùmẹ̀tọ̀wọ̀ tá a sì ní nǹkan tó gba jáàmù bá àtà aláàfin wà rẹ̀ lọ́wọ́ ara fi lọ́wọ́ pẹ̀lú ìlànà wa ara fi pé tó bá ti lè tẹ̀lé jáàmù ló gbà tó bá jẹ́ ìwà lẹ́sìn mú fọ́ọ̀lù tí mo sọ lẹ́ẹ̀kan tẹ́sán sọ nínú ìlera wa pé ọ̀nà ọ̀nà èyí sọ pé wàlọ́hà kò sí ló bùrọ̀ rárá ìsọ̀rọ̀ ìdáhìn èyí ọ̀sọ̀ wàlọ́hà ẹ̀dùn àtẹ̀tọ́ mọ kí àtẹ̀tọ́ mọ kí wàlọ́hà ní ọ̀sọ̀ wàlọ́hà wọ́n ní sọ pé wàlọ́hà ó ní tùmọ̀ ní ìlà wa ara fi jáde téèyàn bá ti wá lè sọ bẹ́ẹ̀ ọ̀dọ̀dọ̀ ní nǹkan kan tí nǹkan oṣù mọ́ bísímìláàyè pẹ̀lú orúkọ ọlọ́run pẹ̀lú gbogbo tí ń dé ọkọ̀ ọlọ́run mo wá ràn lọ́wọ́ pẹ̀lú rẹ̀ lórí kíni lórí kíni àwọn onímọ̀ sọ wípé ní téèyàn bá wá ń ṣe lọ́wọ́ òun ni ó wà á dé ká mọ wípé kí ni téèyàn wá ràn lọ́wọ́ lórí ẹ̀ káàdì mo fẹ́ jẹun ní bisimilahi pẹ̀lú orúkọ lọ́wọ́ ọba tó lára ẹ̀ka ni mo fẹ́ jẹun tó bá ti mo fẹ́ wọ mọ́sálásí bisimilahi pẹ̀lú orúkọ lọ́wọ́ mọ́sálásí tó bá ṣe wípé nǹkan míì ni mo fẹ́ ṣe ti bá níbi sí ìlà ní nǹkan tí mo fẹ́ ṣe òun ni èèyàn ọ̀dà àpọ̀ aláwọ̀ tó sọ yìí pé èèyàn máa ṣe níbi sí ìlà ní àbùdáàbù àbí ètìdáì bí mo ṣe ń bẹ̀rẹ̀ yìí mo ń bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run àwọn onímọ̀ ìgbélé wọn ló ṣe déédéé eléyìí tó ṣe déédéé pé kí ló fẹ́ ṣe eléyìí tó bá fẹ́ ṣe òun wà ní bísí mi là mo gbé ṣe ìkàbáyìí mọ̀rọ̀bá láyé tó tó bá yẹ kóúnjẹ ní àkúlù tó bá ṣe wípé ọ̀fẹ́ wọ pẹ̀lú ní àjẹfóònù ìmọ̀sálásí sóde àwọn ọmọ yìí sọ wípé ọ̀rọ̀ méjì ló wá bẹ́ẹ̀ ètò ìwọlé òun wo tí ó mọ̀ sí níbi dáadáa alákọ̀ọ́kọ́ oní wípé ta bá wá fẹ́ mú séfì ìlú láàbọ̀ àbúrò wọ̀ séfì àbí bísímì láhì dòfúrò òun nínú méjèèjì ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn onímọ̀ sọ pé fíìlì ni a máa lò torí àlùfẹ́ ìlú àyàdà torí ọmọ tó mọ̀ sí pé ìpínlẹ̀ òun kàdá jẹ́dà ìṣẹ̀lẹ̀ lọ́tùlọ́tù lọ́tùlọ́tù lọ́tùlọ́tù àmì ẹ̀kọ́ oníjẹ́ pé ìgbà kan lè yẹ wàràn lọ́wọ́ lọ́wọ́ ìgbà mí ìgbà wàràn lọ́wọ́ ẹ̀ ṣéèkùn Islam nínú tẹ̀lé ìyàtọ̀ àtàwọn mí ìṣẹ̀ká orúkọ ìlànà táwọn sọ pé bísí ìlà ìkàkì

bẹ́ẹ̀ alẹ́lórí ìlọ́sí ohun tí gáàrú ọ̀nà yóò lù sí mọ́ kọjá pé àbí bẹ́ẹ̀ kọ́ láàyè mí nínú àkọ́rá lè tẹ̀lé ìgbà tó lọ́wọ́ kọ́ba tó dáa tó ní kí àlejò wa lọ́wọ́ àlejò sọ̀rọ̀ àti ọ̀sán àwọn tó lọ́wọ́ kọ́ orí omi ìgbà tó lọ́wọ́ wáyé wọn máa lọ kí ọlọ́wọ́ bá sọ ọ̀pọ̀ àwọn ọ̀gbà tó bisimilahi mọ́jìlì wọn kò sá so ní tí jáàrú wà ní màjú wọn sọ wọn tó wọn wà ní eléyìí wọn màjú àwọn ọmọ tó kò sí ilé tí o sì dé nínú méjì bisimilahi yọrọ àṣùmá yọrọ àṣì. bisimilahi rahman rahim. à ń wá ìrànlọ́wọ́ pẹ̀lú orúkọ ọlọ́run ọba tó láàrin ní akọ̀wá àmọ́ àmọ́ àáyà òwò nítorí wípé orúkọ tí ò sí orúkọ mi ìtọ́ dàbí rẹ̀ ni kò sí orúkọ kan tó dàbí rẹ̀ orúkọ kan tẹ́lẹ̀ mi ò sì lè jẹ́ lẹ́yìn ọlọ́run kódà báwọn yẹn bá fẹ́ dẹ́rù bá wọ́n ní ẹni wọ́n bá sọ pé ẹni àwọn ọlọ́wọ́ ló wọ́n ní àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀sẹ̀ ìgbélé ìgbọ́n bá sọ wọn ẹ wá lọ nínú èdè lágbára gbogbo kọlá yín tẹ́ bá pè ẹ yọ àyùwà nígbà nígbà ọ̀rọ̀ ìṣẹ̀lá ẹ̀yìn lọ́gbọ́ nínú ọ̀rọ̀. àbí bẹ́ẹ̀ kọ́ ni ya rahmanu ya rahim ó ní sọ pé ya rahman ya rahim bara ya rahman ya rahim ya rahim ya wadud ìgbọ́n tó bá di bí Allahu ya Allah làwọn kan náà àwọn onímọ̀ ìfisọ̀ pé kò Allah lẹ́yìn máa ń sọ pé àyíṣe ọkọ̀ ọlọ́ ìṣẹ̀lẹ̀ àdáàbí ìṣẹ̀lẹ̀ àdáàbí àkọ́rọ̀ ìbẹ̀rẹ̀ orúkọ ọlọ́wọ̀n bọba kan láàrin ká tó dé ááyà orúkọ ó sì wà àìmọye ìdẹ́tara rẹ̀ sọ̀rọ̀ àìmọye ìdẹ́tara rẹ̀ àìmọye nínú ẹ̀dọ́ ọlọ́wọ̀n bọba kan láàrin ká ní ń wá ìtumọ̀ àlọ́ òkèèrè tó sì pọ̀sọ̀ àìmọye nínú ẹ̀dọ́ بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ẹni yọ̀ọ́ bọ̀ wá jẹ́ tìmọ̀ wípé inú mi ló jẹ́ wípé ọ̀sẹ̀ nìkan nínú obìnrin bọ́kùnrin ṣe wòlé ó ṣe tó àyàfihàn kọ̀ọ̀kan ní ẹ̀dọ́ ọlọ́run obìnrin ní láàánú ọmọ àjọkùnrin lọ àfihàn kọ̀ọ̀kan ní ẹ̀dọ́ ọlọ́run nítorí wípé ìtọ́lọ́wọ́n bá dá mọ́ wọn lára nǹkan ìkẹ́ni wọ́n àwọn afáìsì wọ́n ran eléyìí lọ́wọ́ wípé ọlọ́wọ́n bá nínú àdìsí mi adébísọ́ọ́lá àdéhùn àdéhùn àdéhùn ìgbóyè wáyé pé ọlọ́wọ́n bá ní pé rọ́ṣù láti bí ọkọ wọ̀ wọn ló ti jáde ẹni tó bá wá ń darọ́ fún ọlọ́run lọ́wọ́ làwọn ọmọdé wọn tó fi lẹ́yìn òkun lọ́wọ́ yé ní àwọn ọmọdé àwọn láti bí ọkọ wọn ló ti jáde àwọn míì sọ wípé láti bí ọwọ́ fún ẹni ìkẹ́ ẹ̀ẹ́rì ń tọrọ náà wọ́n tún ṣe ní àbí òṣèlú ẹ̀ kéèyàn bá wọ̀ dáadáa méjèèjì ó arahman lọ́lọ́run ọlọ́run ọba ọba oníkẹ́ ìkẹ́ rẹ tóbi ó dáàyè ó ju àwọn ẹ̀dá rẹ lọ́lọ́run fi mú arahman yí wá sí àti kò lè làṣà yí é ọlọ́run kò sí nǹkan kan tí kẹ́ ẹ̀rí ọ̀gbà ìkẹ́ mi tóbi ju owó lọ arahman yí wá sí àti kò lè làṣà yí ọlọ́run ní kẹ́ ẹ̀mí ọba gbogbo nǹkan àwọn èèyàn bẹ tó ṣe wípé tí kì í bá sọlá ìrọlọ́run kò yẹ kí wọ́n rí kẹ̀. ṣùgbọ́n látara gbígbá àyè kí ọlọ́run bọ̀bọ̀ àtọ́lá rẹ̀ ga ọlọ́run tó wọ́n níbi mẹ́. a mà rí èèyàn tó ṣe wípé ó ní orí ilẹ̀ ayé tó ṣe pààyàn títí títí títí tó ṣe pààyàn di mọ́kàndínlọ́gọ́rùn-ún ọ̀pá títí títí ọwọ́ apá lórí mọ́kàndínlọ́gọ́rùn ìgbà tó wá pa ẹ̀ níbi mọ́kànlélọ́gọ́rùn tó ní ìṣẹ̀ wá ronú wípé iṣẹ́ tá a máa ṣe ọmọ ìyá tí wọ́n bẹ̀ ọmọ ìyá tí wọ́n ọwọ́ àwọn òní pé èèyàn ọba tí bá ẹ bá ṣe padà bọ̀ wá lọ ẹja lọ bá wọn tí wọ́n mọ̀ nípa rẹ̀ ó ro ẹ̀jẹ̀ kan sáà bá a ṣe ní wọn lọ́ba lọ́ba bàbá àwọn ọ̀rẹ́ tó bá kí lẹ́sẹ̀ tó ń dá ọwọ́ sọ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ìgbà tó sọ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ẹ̀ṣẹ̀ ń tóbi jù láyà ẹni tó gbọ̀n nígbà tó lè sọ̀rọ̀ wọn òyìnbó irú rẹ lọ́wọ́ arákùnrin náà lọ́wọ́ ló sàkóso àwọn ọ̀gbìn wá sí bọ́lọ́wọ́ ló sàkóso pọ̀ wọ́dà bá náà ní ọkànlélọ́gọ́rùn lọ́ba lọ́wọ́ ní kó kẹsì lórí ọgọ́rùn ọba kò náà ọba lọ́wọ́ ọmọ ìyá ọgbọ́n apààyàn ọba tó ètò olówó ìbò bẹ́ẹ̀ ti bá a. wá àmàlà lọ́dọ̀ ẹni tó dé nínú òtítọ́ bí ẹ kó ti pé ibi ọ̀pọ̀lọpọ̀ nínú aláìmọ̀kẹ́ tí ń pera rẹ̀ lọ́dún mímọ̀ yóò kó bára rẹ̀ yóò kó méjì àti ìlà ẹ rí pé lẹ́yìn oníṣẹ́ oṣù sábà fi kúkúra àyíwá àyíwá káwọn ṣe sábà fi kéèyàn gbé láàrin yẹn lẹ́yìn ìwọ́gẹ́gẹ́ ló sábà fi fún ìṣe sábà fi dúró lókè parẹ́ lọ́lọ́kọ́ mọ́ sí wáyé tí ó bẹ̀rẹ̀ ara wọn ọlọ́run ọba tó náà rẹ̀ ga ìgbà tí wọ́n dúró rẹ̀ fẹ́ni tọ́lọ́run ọba fún nígbà lóòótọ́

kò sí máa yàn ní tí ó là ọ́ náà ní pé kọ́ ọmọ ìjà sí kojú rọ̀ tó ọba débẹ̀ ọ̀rọ̀ gbogbo adáwọ̀ kan tó lọ sọ yẹn lọ yẹn gbogbo parasitata ló sọ pé tiwa kò síbi tó sì wà lọ́sọ̀ gbogbo gbogbo pátápátá kò síbi ní sèkìlá department government tó corruption lọ sí láwọn tẹ́lẹ̀ sẹ́yìn ló lọ́wọ́ lórí ó yẹ kó ti yá báwọn. ọlọ́run bọ́ máa fúnra rẹ̀ ga wa tó gbé mi wà rọ́ṣùmọ̀ tí wà sí àkọlà ọkọ̀ ayé gbogbo nǹkan ọkọ̀ náà ń títọ́ wá dé àwọn màláìkà ọlọ́run ọba tó là lẹ́ka tó bá sàn sí wọn làwọn tó ń ṣiṣẹ́ màláìkà àyàkọ́sáré lọ́bẹ̀ tó ọkùnrin apà yìí lè bẹ̀rẹ̀ bọ́kọ́ màláìkà ìkẹyìn wípé ṣé wọ́n ti lóun fẹ́ tú bá ọ náà lọ́bẹ̀ níbi ẹ̀yẹ̀ àjọ ìlú kan bá lórí àsìkò òní wípé ẹ lọ wọn ibi títí ń bọ̀ lọ́jọ́ ìlú òru tó bá ṣe wípé ó sì súnmọ́ lu òbí tí ń lọ lọ́jọ́ ìlú rẹ lọ àjẹpára rẹ lọ tó bá súnmọ́ ìlú àwọn èèyàn rẹ wò ju ibi títí ń bọ̀ lọ tó ti jìnnà sí pé àjẹpára àwọn èèyàn rẹ ni eléyìí tó bá já sí nù méjèèjì kò ní mú àwọn wa ń lọ wá wò wọ́n ọlọ́wọ́ bá mi ọba aláàánú ọlọ́run wá ń sọ fún ilẹ̀ ibi títí bọ̀ ibi tá a bá yà á yìí mọ̀ jẹun sí ibi tá a lọ lọ. wàrà ṣùgbọ́n tí wàá sì yá wò ní làṣà yìí. ọlọ́run bá ní ilé ìgbé ẹ̀mí ọ̀kárí gbogbo náà ọlọ́run gẹ́gẹ́ fún ara rẹ̀ ní òkúlò kéde ọlọ́run gẹ́gẹ́ fún ara rẹ̀ ọlọ́run ní ilẹ̀ tàbí àdúgbò jẹun sí ìrẹ́ ibi tí wá lọ ibẹ̀ ní ẹbẹ̀ kó máa súnmọ́ olókùn nílẹ̀ ọwọ́ rẹ̀ ṣàṣọ́wà ìgbà àwọn mọ̀lẹ́kọ̀ ó kùn débẹ̀ iṣẹ́ ti ṣe àánú ọlọ́run ti bá ó sì gbé wa ìjà náà oṣù táwọn ayé oṣù àwọn oníjì ní ẹsẹ̀ kí wọ́n dá nínú ohun ṣe ọlọ́run ọba ọba tọ́lá ẹ̀ka tó wá òkú náà kò lè forí jọ wà ràhìmàtì wá sí àti kúrò nílà ṣááyé ọlọ́run bá ní kẹ́ẹ̀ẹ́ mi ọba ní gbogbo àwọn àmọ́ ọba oníkẹ́ẹ ọlọ́run tó láre ga ike rahmanu rẹ ọ̀ka ilé sì kẹ́ jáde kan lé ní tẹ́lómi òní níbẹ̀ kọ́dà kìfì ní sí àjọ ẹ̀ nínú ẹ̀ lọ́lọ́run ọba tó láre ga ló fún ní arahmanu alẹ́ arọ́ṣì sàwá arahmanu alẹ́ arọ́ṣì sàwá ọlọ́run òní ọba arahmanu tóun bẹ lókè alẹ́ arọ́ṣì òun ti bẹ lókè gbogbo ẹ̀dá nítorí wípé àtòkè nìkẹ́ ló ti máa wá tó sì ká ní ìlú lókè àgbègbè àbáfọ́fá ọdún ló ń sọ wípé ọba àjọké ayé ọba kéde àjọké ayé ọ̀rọ̀ náà ló ń tù ìfúnná rẹ̀ nígbè ìtẹ́ rẹ̀ láyé èdè yóò ní bẹ̀ ṣé èyá tó bẹ́ẹ̀ wọ́n ní kójú ọlọ́wọ́ bá ọ̀rọ̀ kọ́ máa rọ̀ sóko kìkì torí pé òjò ara rahman rahman yíyá ọlọ́run èyí ò tó bẹ́ẹ̀ èyí ò ní kí àwọn àlùsíwò ní kálá àfẹ́ máa lówó lọ́wọ́ ẹ̀ ní lówó tó kù ìfẹ́ níbi ìtẹ́jú ọmọ náà nítorí kí ara wọn máa ní ìyá ọlọ́run ní kọ́dà àwọn onímọ̀ nípa níbi ọlọ́run bá ní pé a máa ń lè kí ibó ní ọ̀rọ̀ ìdá àyà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ní wọ́n bí kèfèrí bí wọ́n bá bẹ lọ́wọ́ ọlọ́run tàbí àjẹ́ náà nítorí wípé ilé ayé lọ́wà ní ti ń tọrọ ìké ayé ni ó sì bẹ ní abẹ́ àṣùmá nílẹ̀ ọlọ́run ìké ọlọ́run wọn bá tó là ẹ̀ka ọgbà ààyè ohun tí kèfèrí ò ní lẹ́tọ̀ọ́ sí àtẹni tí ọ̀dọ̀ àtọ́rọ̀ tí ò ní lẹ́tọ̀ọ́ sí láyé òun ni wọ́n dá sáájú ní ìsọ̀rọ̀ ọlọ́run ọba tó là ẹ̀ka oníwà yìí ti ní kàlá ìrọ̀rọ̀ nínú

ṣùgbọ́n ìwé ṣe tó fẹ́ jẹ tán gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ láyé òṣèlú tí kò ń bá lóore kò sí tọ́ka wọn àwọn ọmọ náà wọn yanjú ara wọn ìmọ̀ ìlò wa sọ wípé wà mí àdínáàdì àtàwọn ọmọ mi ó ní wà mí lọ́rùn lẹ́yìn àti ìlú ọlọ́run ọba olóńgbò ṣàṣìwájú ní ẹ̀sìn kí n jáwò wọ́n sì dáadáa nínú ẹ̀sìn rẹ ọlọ́mọdé òkun lórí ìbéèrè mọ́jọ ọkùnrin lórí ọmọ mi bí ó ra àwọn àrùn ọmọdọ́mọ mo ní téèyàn bá ń ṣàdúrà èèyàn bá ń ṣàdúrà àrùn ọmọdọ́mọ mi èyí ṣàdúrà àtọ́mọ nìyẹn o. wàtàbí náà yà kó wọn àrùbà náà lábẹ́ lànà ní àzùwá ìlà wàhùn ìyá ìlà. sàrà àti àrọ́mọdọ́mọ tó o ní bá dọ́dọ̀ rẹ tó bá kó sórí rẹ sórí ọmọ rẹ kó lè wọ̀ kálẹ̀ orúkọ rẹ ọmọ rẹ kọ̀ wá bọ́ sọ́dọ̀ ọmọ ọmọ kò kálẹ̀ àwọn ènìyàn ń jọba nílùú kílùú ibi tá a bá dé lónìí wọ́n yìí sọ́mọ̀ àrọ́mọdọ́mọ ni wọ́n àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ènìyàn ń jẹ ìmáàmù nílùú ibi kílùú tá a bá dé wọ́n wọ́n bẹ́ẹ̀ bá ń ṣàdúrà wọ́n àdúrà àti àtìkẹ́ni àtà àwọn ọmọ àjọmọ tó ń súnmọ́ kó ṣe wípé ògbó rẹ ọmọ ọmọ ọmọ ọmọ ni ó gbé ga yorùbá la yẹn ti ó lè má dá àwọn ọmọ ìlú méjì ó lè má dá wọn iṣẹ́ tó ṣe ayé tó ọmọ ìgbàládà rẹ̀ tí ò ní í pa wọn eléyìí tí ó lábì dùnú ẹ̀ wọ́n lè jẹ́ pé ọmọ ọmọ ni ó ṣe ọlọ́kùnrin bá ṣe kò gbé rárá anáwó ayọ̀rọ̀ yìí ó ní wà iṣẹ́ tó lọ ní ògbé fún pé kọ́kọ́lé ọkọ́lé tán ó náà wà ń tọrọ àdúrà lọ́dọ̀ ọlọ́run ọjọ́ rọ́bì ní ayé hàdà rálàdà ní àmìnà ní ọlọ́run bá ìlú mi mo mọ́ mà àtìyàwó mi wá tí ò sí kẹ̀kẹ́ ń bẹ̀ ọlọ́run má dẹrù bà wọ́n bẹ́ ọlọ́run sí ní ìlú bàbá yìí wàrùfún ahẹ́dà àhúgbó nínú sáà máa má fi ebi pọ̀ máa mi àtìyàwó mi àtẹ̀jọ́ wà báwọn débẹ̀ àwọn tó wà ní bíbí panimọ́ amánà mẹ́nu mi láàyè wá ìyàwó mi ní ààyè. àwọn gbàgbé ibi tá a ti lọ àṣà ní ọ̀rọ̀ gbàtà nílùú ẹ̀rọ yìí ó ṣàdúrà láàpọ̀ lórí àwọn àrọ́mọdọ́mọ mi ọlọ́run bá sọ fún mi pé lọ́dọọdọ àwọn ọmọ rẹ̀ kan pẹ̀lú lọ́dọ̀ àwọn àwọn tó bá gbà fọ́lọ̀ nínú wọn lọ́dọọdọ wọn àwọn tí ò bá gbà fọ́lọ̀ wọn nínú pẹ̀lẹ́ ìgbà tó wà fẹ́ sàdúrà ń sàlẹ̀ méjì kan náà nínú àgbà á ó ní ilé ọlọ́run bá mọ̀ ń sàdúrà báwọn ọmọ mi máa ní àmà nàmi nínú ẹni ọba gbà fún mi ọlọ́run mo fẹ́ kọ́lọ̀ wọn kọ̀rẹ́ jù owó sí kọ̀rẹ́ jù lókè ọlọ́run kọ̀rẹ́ jù lókè wípé láyà láyà méjèèjì náà ni ọlọ́run ní níbi àdéhùn mi ò ní ká alábòsí tí bá tí wọ́n fẹ́ sàdúrà nù wọ́n gbọ́dọ̀ yọ alábòsí lẹ̀ alẹ́bìnrin wa sàtì lọ́dọ̀ fẹ́ bí iye tó ọ̀hún ọlọ́run ní wàá máa ń ta fáárọ̀ kì í ṣe ní ọba ìgbàgbọ́ nìkan ẹni ọ̀yà kékeré gan fa ó mọ̀ díẹ̀ wò ó kọ̀ ní ìlà ìjọ gbádùn díẹ̀ torí gbogbo àwọn ayé díẹ̀ bẹ́ẹ̀ bá lọ ọgọ́rùn-ún ọdún láyé ó lò díẹ̀ adúbẹ̀kọ́ yóò sì tìṣù ma ó mà díẹ̀ òòrùn ìkẹ́ táyé nù kò pín sórí ẹni ọ̀nà àìkọ́ nínú obìnrin nínú kẹfẹ́rẹ́ ẹni tó lọ ọ́ mà lọ́ọ̀rì nínú kẹfẹ́rẹ́ ní gbogbo ọkọ̀ tó bá ẹsẹ̀ jáde yóò lọ mo sì lọ́lọ́ ọ̀bà dọ́ ẹni wà lóò gbà máa gbà lọ́lọ́ ọ̀bà dọ́ ọ̀gbẹ́ kọjá fún ató báyìí ń jẹ tiẹ̀ tán nù kò ní lábọ̀ ìwọ tó o fẹ́ lónìí tó o fẹ́ lọ́la ọ̀dọ́ ìjẹ́ tán ọlọ́run sì lè ṣe ibi tí ẹ fún wọn náà ó lè ṣe tó jù ó lè ṣe tó jù lọ fún ọ̀ṣọ́gbọ̀ ọ̀gbọ̀dọ̀ torí ẹ̀kọ́ ọlọ́run ló lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní tí ọ̀sẹ̀ sí ọlọ́run ọba lójú kíní làwọn làwọn àbíṣe tí ṣe àríkà lónìí kọ́dà àwọn bẹ́ẹ̀ àwọn sábà wọn ní ìpínlẹ̀ tí ń kílọ̀ ọ̀rọ̀ pọ̀ dáa fún ìgbò àwọn oṣù tó jẹ́ lórí òfin wọn. yóò ṣe bẹ̀rẹ̀ àwọn bèbè nígbà bá ń sí fún wọn ọmọ tó wò ní lọ́la. ibi tá a ti lọ ní pé bisimilá. الرحمن الرحيم الرحمن òun ọlọ́wọ́ ọba tó láàárẹ̀ ká ọba tí kì í ká ìgbìmọ̀ ẹ̀dá ẹ̀ lóbi tó jẹ́ pé ìkẹ́ ti ń wá látòkè òun ni rahman ọlọ́wọ́ ọba tó láàárẹ̀ ọba níyà ọlọ́wọ́ wa yọ kárí gbogbo ẹ̀dá ìbá sì kékeré ìbá sì sùn lóbi tó jẹ́ pé àwọn bàbá wa wọ́n rí bẹ̀rù tú wọ́n ní ọba àjọgbé ayé lọ́tọ́ bá dọ̀ ìyẹn ló jọ sọ wípé wà dáàlà mi mọ̀ọ́mí ní àrọ́ ìrìnà ọlọ́jọ́ àwọn tó bá jẹ́ olùgbàlóòdodo ọ̀hún kò ló fún àkórí lọ́rọ̀ ìmọ̀lọ́rọ̀ rahimu torí pé ìkírun kọ̀ọ̀ká ní torí rahman ní àwọn àlọ́pàá tó fi jẹ́ pé ìyẹn nìkan rahimu torí pé kẹ̀ rahimu kò tó kẹ̀ rahman èèyàn lè jẹ́ rahman o èèyàn gbọ́dọ̀ fi máa kọ́ sọ rahman kọ́ bá kù sí ṣùgbọ́n tó bá wù yẹn lè sọ bá rẹ̀ rahim torí pé ìgbà tó

ìkẹ́ ẹ̀rọ yìí ìbò níwọ̀n gba ìtọ́lọ̀ ló bá fọ́ bẹ́ẹ̀ dé ènìyàn ó lè máa tara dáyé níbẹ̀ ó lọ wà níkẹ́ yẹn ọlọ́wọ́n ọba tó láàrin ká tó bá dà wá yìí òun ni ọba Ar-Rahman òun ni ọba Ar-Rahim ẹni tọ́lọ̀ ń bá wá sàkẹ́ ìkẹ́hùn ní pínsáyé ara àǹfààní tó mẹ́rin ọ̀hìn wà torí pé rọ̀hìn yàrá ọ̀hìn nílẹ̀ àyè ẹni pé àwọn ìgbàgbọ́ òdodo ń bẹ ní ẹtí rí kẹsì ọ̀hìnmá àbíbẹ̀kọ́ ike tí ọ̀rọ̀ ẹ̀yìn tọ́lọ̀ ń bá fi ṣèyàn ṣe kò ń gẹ̀rẹ̀ rẹ̀ yóò rí kẹ̀ láyé yóò fi ní kẹ̀ lọ́wọ́ olùkọ́ àlàyé mi ti yóò rí kẹ̀ láyé yóò tó ṣe kí ni yóò tó rí kẹ̀ lọ́wọ́ oṣù mi làwọn wà nínú ẹni tí ó rí kẹ̀ láyé tí ó rí kẹ̀ lọ́wọ́ ọlọ́dún sọ́dọ̀dọ̀ ayé àti láti sọ nítorí àdéhùn tá a ṣe é pé àrùn máa ìsìlámù mẹ́fà náà díẹ̀ díẹ̀ pẹ̀lú ọ̀gá ọlọ́run látọ̀lá lọ. Yàtọ̀ abáyé tó wá níbi èrè kan àti méjì lábẹ́ náà nígbà mi. Ohun tí wọ́n béèrè ni bá kí yé bàbá wẹ̀ ní alẹ́ tó ṣé tó bá jò ó ìyá yóò ti yànnà fílà kó ti yànnà fílà nígbà àkókò fún akọ́jà àdìmọ̀ ẹ̀dá àdìmọ̀ làkà ó. ọ̀rọ̀ ni wípé àṣìṣe tó tóbi ọ̀rọ̀ ni pé kí yọ̀ọ́ máa bá wọn mọ̀ kí wọ́n mọ̀ sáṣì kọ́ wá kù wá tí òbí ti gbé ọ̀pọ̀ àkóyè owó kìlọ̀ àṣìṣe tó tóbi lè yẹn ṣe wo tọ́lá lẹ́bi ní pé ẹni wọ́n bá dúró àyà lọ́kàn ara tó o bá wá kú ò tó o lọ sùn díẹ̀ tó o bá jó ní báwo lára o ẹni ó sì ti bá wọn parí ìwé síláṣí kò níbẹ̀ òjò lára ọba àwọn ìdùnnú fún wọn dùgbò wọn kàn jìnnà sàáyé lọ gbogbo ládàá ó fi gbogbo owó kí wọn lọ́rọ̀ ọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ ẹ̀rọ ìjàmbá ọ̀gá abẹ́rẹ́ ìdùnnúra ládàá lọ́nà tó òbí kalẹ̀ ọkùnrin ẹlẹ́ẹ̀kejì òwò àdìgbẹ́tẹ̀yìn bá wá jí lóru tó bá sàlùwà náà ní gbogbo ìgbà tí èèyàn bá ṣàlùwàlá kò bá àṣojú ìbá àṣojú ọjọ́ ìtẹ́lẹ̀ one with